Adéṣadé mẹ́tọ́ba ètò yìí. Àdìsá mi lẹ́mìí mi, Balógun Olúbímọ, Aláṣadé mẹ́tọ́ba ibà lọ́wọ́ akọ́dá ayé mọ̀ṣẹ̀bà lọ́wọ́ aṣẹ̀dá ọ̀run ibà lọ́wọ́ àwọn àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lórílẹ̀‐èdè àgbáláyé pátá mọ̀ṣẹ̀bà lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ kíbà ojú mi ṣe. ògbésí royal fm ninety five dot one ni kò gbèsè aago mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ ọ̀sán ti kan gbà kó máyín kúrò ọmọ má gbé kúrò ilẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ kó yá wà bẹ́ẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ kó yá wà bẹ́ẹ̀. yorùbá ní ewúrẹ́ tó wọlé tí òjú bá àwọn ló dẹran àmúso àgùntàn tó wọlé tí òjú bá àwọn ló dẹran àmúso kémi má bàa dẹran àmúso lórí ètò lọ́sàn-án tòní mojúbà abalẹ̀ ilé mojúbà ìyàwó lé gbogbo àyín àgbààgbà pátápátá tí ẹ wà níkàlẹ̀ mojúbà yín ẹ jẹ́ kí bá ojú mi ṣe. mo gbé sí royal ni royal fm o aṣadébẹ̀. olúwa elédùmarè ọba adániwáyé ọba tó ṣe kémi àti ń dágbére fúnra lọ́sẹ̀ tó kọjá òun náà ló fi àṣẹ sí àdéhùn èmi àti ń wípé ó tún di ní ọjọ́ mẹ́jọ tá a tún fi láǹfààní láti tún máa pàdé lórí ètò lónìí ẹ̀rí wípé káàbíà ò sí elédùmarè. àṣà ìbílẹ̀ wa kò gbọ́dọ̀ parun àṣà ìbílẹ̀ wa. àgbààgbà agbáṣà lárugẹ ó yẹ bá mi pé gbogbo àwọn ọ̀dọ́ sítòsí pátápátá ẹ bá mi sọ fún wọn pé ètò Entertainment with Omidan ti bẹ̀rẹ̀ níkànnì Royal FM ninety five point one pẹ̀lú ìmọ̀ ẹ̀yìn olólùfẹ́ yín Omidan Ọláyínká Àjànídé Yorùbá cultural ambassador eléyìí small but mighty ọmọ tó kéré lójú tó dàgbà síkùn. tí ayé ò bá ní jayé mọ́ abala kejì ní àpè ní agbára kò dìgbà tá a bá kú káà tó mọ ìyá ara wa níbi tá a ti máa ń gba àwọn àlejò jankan jankan tó ṣe wípé wọ́n ti làlùyọ nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n sì ń fi iṣẹ́ ọ̀hún gbé àṣà yorùbá lárugẹ mi máa ń sọ kí nìkan wípé ẹnikẹ́ni tó bá ń fi èdè yorùbá tó fi ń ṣe ohun kóhun irú ẹni bẹ́ẹ̀ kò fẹ́ kí èdè ó parun tí èdè ò bá ti wá parun ńkọ́ àṣà náà kò lè parun ẹ wo abala kejì ètò la máa sọ di abala àkọ́kọ́ lénìí nítorí pé kí ni àlejò wa ní orí ètò wọn ní nǹkan ṣe àti fẹ́ dá wọn dúró ìyẹn ni pé àá sọ abala àkọ́kọ́ ètò yìí àá s sọ di abala kejì ètò yìí à á sọ di abala àkọ́kọ́ nígbà tí abala àkọ́kọ́ yóò lọ sí abala kejì ó ti yẹ lílùfẹ́ mi pé abala kò dìgbà tá a bá kú ká tó mọ ìyára wa ìyẹn kọ̀ọ̀kan máa wáyé ná nígbà tí abala omidan já wa sí tí ó sì kejì ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìgbà àkọ́kọ́ lélẹ̀ yìí tí a ó ṣe ètò yìí báyìí ṣùgbọ́n ẹgbàá bẹ́ẹ̀ nígbà tẹ́yìn náà bá mọ àlejò mi lórí ètò lónìí ẹ pé ó tó bẹ́ẹ̀ ìgbà àkọ́kọ́ lélẹ̀ yìí tí a ó sọ abala kejì di abala àkọ́kọ́ irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí lórí ètò yìí ṣùgbọ́n a ní láti ṣe bẹ́ẹ̀ torí pé kí ni èèyàn ńlá ni a gbà lálejò a sì fẹ́ dá wọn dúró ẹ wo abala kò dìgbà tàbákú ká tó mọ ìyá ara wa. kò dìgbà tàbákú ká tó mọ ìyá ara wa kò dìgbà tàbákú ká tó mọ ìyá ara wa omidan gbé sí wọn létí o ọláyínká sọ fún wọn kán gbọ́ o ká mọ bó ṣe ń lọ láàrin òṣèré wa. ètò yìí gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Real FM ninety five point one lórí Facebook gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Real FM ninety five point one lórí Twitter lórí Instagram àti gbogbo àwọn ẹbí tá a wà pátápátá lórí ẹ̀rọ ayélujára tó fún gbogbo olólùfẹ́ mi Dọ́láyínká pátápátá ẹ ti mọ àlejò wa lórí ètò lọ́sàn-án tòní ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ lórí àwọn nǹkan kan náà àwọn social network yìí ẹ wo àlejò mi ẹ bá mi kọ́kọ́ kí àwọn olólùfẹ́ yín wípé ẹ̀yin gangan ni yín wọ̀n nífẹ̀ẹ́ lòmíì ṣe yín. ọ̀gá àti ọjà forí ẹ má já fẹ́yìn kan àní ọjà forí ẹ má já fẹ́yìn kan ẹ̀tọ́ tèmi lè ní àjà fún o mi ò ní ìjà fẹ́ni bọ́ọ̀dì ìwọ náà kò jà forí ẹ má já fẹ́ni èmi àbá àsàkàndé náà ni the palmer king of music òní pẹ̀lú mi ṣe mí. ẹ wò ó pk first pk first náà ìjọ mi lórí ètò lọ́sàn-án tòní ẹ wípé mo sọ ìwọ̀ sódò mo gbé ẹja ńlá àárọ̀ gidigba ni mo gbé jáde lórí ètò lọ́sọ̀ọ́ tòní ẹ jẹ́ kí n ṣe báyìí sáà gbogbo wa la mọ̀ pé tá a bá ń sọ nípa gbajúgbajà olórin lórílẹ̀‐èdè wa nàìjíríà lórílẹ̀‐èdè àgbáláyé pátá aṣíwájú ni alhaji abbas akande obesere ṣùgbọ́n pọ̀ náà olólùfẹ́ inú jẹ́ pé wọn ò mọ bí ìrìn àjò eré ìṣe bẹ̀rẹ̀ bó ṣe di wípé òkìkí yìí kàn tó báyìí ní ṣókí sàrúnjẹ lè bá wa sọ bí iṣẹ́ orin yìí ṣe bẹ̀rẹ̀ ẹ níbì kan ni ẹ bá ń lé ni hmm. ẹ lọ kà ń léwe ni àbí báwo gan ló ṣe bẹ̀rẹ̀ sà. ẹ ṣe gan omi dán ọláyínká iṣẹ́ orin wọn kì í kọ́ iṣẹ́ orin hmm. ẹ̀bùn tọ́lọ̀ máa ń fúnyàn ni èmi ò lọ kọ́ṣẹ́ orin níbikíbi o hmm. mo dẹ̀ ti orin yìí mo bá nílé ni inú ẹ̀jẹ̀ ló wà kò ń ṣe nǹkan àwọ̀ṣe mi ò sọ pé èmi náà rí lágbájá pé ń kọrin mo fẹ́ kọrin torí ẹ̀ ló ṣe jẹ́ pé nǹkan tí mò ń ṣe ara ọ̀tọ̀ ni ẹ̀bùn tá a bùn mí ní tí mo bá ń lè ní. Hmm. mo dẹ̀ ti ń kọrin látìgbà tí mo ti wà ní primary school pẹ̀lú àwọn classmates mi títí wọ secondary kó tó di pọ́lọ́ ń jẹ́ kí n mọ̀ yí pé n ti máa fi ṣiṣẹ́ ṣe lọ́jọ́ iwájú náà dẹ̀ rí àdẹ̀ hmm. kábàámọ̀ lágbára ọlọ́run Hmm. ẹ sì ní kábàámọ̀ láti kékeré pínísín ẹ ṣé dáàdì ló wá ń kọrin gbà náà ni àbí mọ́mí àti pé irú orin wo gan ni wọ́n kọ́ ń gbà yẹn. ẹ bàbá bàbá mi náà jẹ onílù náà jẹ olórin ní agboolé ajálárúurú nìbàdàn ló gboyè ọ̀sà kó tó di wá di pé àwọn aláàjì tata lọ àlàmú ẹ̀dán tó bílé bàbá mi gangan fúnra wọn táwọn náà tún wá gbégbá orin yẹn àpàlà ni tiwọn ní ìgbà yẹn o àmọ́ gbogbo ẹ̀ náà la modernize to di nǹkan tá à ń pè ní fújì ó ti yé. Ah, àwọn Yorùbá sọ pé tọmọdé ò bá bá tàn á hmm. bá rọ bá bó tàjẹ́ pé ó ṣeéṣe káwá máì tí ì ní gbogbo ìgbà tẹ̀yìn ń sọ èyí tí mo mọ̀ pé àti ẹ̀ tí lè dáyé ọmọ mélòó ni á. Hmm. ṣùgbọ́n lásìkò náà ohun tá a gbọ́ ni wípé àwọn òbí kì í fẹ́ kí àwọn ọmọ wọn ṣiṣẹ́ eré orí ìtàgé tàbí kí àwọn ọmọ ṣiṣẹ́ orin kíkọ àgbọ́ kí ni iṣẹ́ alágbe báwo lè ṣe ṣe ń gbà náà nítorí tòótọ́ làwọn òbí òkè fẹ́ kí èèyàn ṣiṣẹ́ nǹkan tó bá di jẹ́ṣẹ́ olórin àbẹ̀rẹ̀ orí ìtàgé àmọ́ tá a bá ti yàn mọ́ yàn gbogbo wa ò lè ṣiṣẹ́ kan náà àwọn kan láti wà náà tó máa jẹ́ tó múnú èèyàn dùn ẹ̀yin ẹ̀kan wo náà pé tí ò bá sí orin nílé ayé yìí àbí tí ò sí nǹkan tá à ń pè ní eré orí ìtàgé báwo ni ilé ayé ṣe fẹ́ rí ilé ayé àwọn àbọ̀rin oníkálukú àwọn àgbàdo àkó tètè kú ni èké bóyá tó ń tún lọ sí ibòmíì bóyá tó máa ń gbádùn ní ibòmíì ju eh, ju ilé ayé lọ àmọ́ orin àti eré orí ìtàgé kò jẹ́ ká mọ̀ n tá n pè ní eh, táìmù kan àti ẹ̀pọ̀ wà bọ́ọ̀d fẹ́yàn nílé ayé kò sí ní tó jọ rárá tí wọ́n bá ti wà bọ́ọ̀d fún ayẹyẹ báyà tó mọ̀ pé òun kò ń play music ọkọ̀ máa wo eré orí ìtàgé ọkọ̀ gbé rédíò sí máa gbọ́ rédíò òun lọ ó dá àjẹ́ wípé mo mọ̀ pé lásìkò náà inú ò yàn pátá díẹ̀ torí ìjọ tí yóò ní abáàsì mo ní o má kọrin mọ́ ṣùgbọ́n ẹ rò pé àníṣe yìí màá ṣe sẹ́ ẹ ní sọ̀yẹ̀ bò ní mọ̀. ẹ dandan ni àwọn òbí mi ò gbà kí n kọrin hmm. àgàgà bàbá tí mo tara ẹ̀ jáde yìí wọn ò gbà rárá hmm. àmọ́ nǹkan tá a bá ti yàn mọ́ yàn tó ti jẹ́ hmm. pé inú ẹ̀jẹ̀ ló wà tí ó dẹ̀ ti kí n ṣe pé bí èèyàn sọ pé òun ṣe àyọjú ràn á padà já sí bó ṣe máa já sí náà ni kí bàbá mi tó fàyè lẹ̀ bàbá mi tó ń ṣe kí ni mo ṣe dáadáa fún wọn kán tó kú tẹ́pọ̀ àwọn gangan wò pé ah, àwọn ò ti ṣe kọ́ ọmọ ẹ̀ ti máa kọrin yìí ṣe pé. Hmm, ìyẹn ni pé ẹ ti lókìkí kí bàbá tó kú. bẹ́ẹ̀ ni hmm. a dúpẹ́ màmá mi ṣì wà. àwọn wọ́n ti ọ̀nà wọn jẹ́ kí ọjọ́ wo dalẹ̀ láṣẹ lẹ́dùnmarì kébí àti ṣe mọ̀ yìí pé taba ní taba ní parọ́ àmọ́ yìí pé iṣẹ́ tí Alhaji Abbas Akande Obesere ti ṣe ó ti pọ̀ rẹpẹtẹ nígbà mo wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lèmi ti ń gbọ́ Alhaji bọ̀ tí mo fi dàgbà tó tó yìí ǹjẹ́ tí ẹ lè mọyì àwọn orin tẹ́ ti kọ jáde. ẹ ti bá ní kí n máa mú báyìí kí n máa kà báyìí ó pọ̀ gan-an mi ò rí rántí báyìí ó hmm. pọ̀ ó pọ̀ yanturu ká má ti wá sọ pé bí àwọn live gan pẹ̀lú ẹ̀. pé ẹ comes to album mo lè account for bí forty for now hmm, hmm, bí i forty kì í sọ pé forty o album yẹn o kò papọ̀ mọ́ èmi ni àwọn live kankan ten lọ fún yẹn thousands làwọn yẹn o adédèkì tún ṣe báyìí mọ̀ báyìí lólùfẹ́ wa lé wa wá wù yín láti béèrè béèrè yín lọ́wọ́ Alhaji Abbas Akande Obesere pápá gbọ́dọ̀ sọ yẹn jáde <laughs> papa mm, mm, mm, pọ́n ti yọ̀ yẹn kúrò nsìn tábà máa pọ́n sẹ́ni papa papa papa la dẹ̀ ń gbọ́n sìn tá a máa ń pè tán yẹn wọ́n ti yọ. Eh. <laughs> ẹ̀rẹ́rìn ah, wọn kọ́ ọ̀rọ̀ ṣì ń bọ̀ bẹ́ẹ̀. ó dédé kí n ṣe báyìí oríṣiríṣi àwọn ìnagijẹ la mọ̀ yín mọ́ àwọn kan á ní egungun bíi kíáfù hmm. ọmọ rápálá ah, pàpá tí mo sọ hmm. lẹ́ẹ̀kan pk first ṣùgbọ́n ohun táwọn èèyàn máa ń bi mí tẹ́mi ò sì lè dáhùn sí ni pé kí ni ìtumọ̀ pk first. Eh, pk force two ẹ̀ ni pé p yẹn as paramount k yẹn as king force yẹn dúró as àkọ́kọ́ ó túmọ̀ sí pé paramount king Akoko, kọ́ tí ò tí ì ṣẹlẹ̀ rí hmm. ti yé ah. paramount king of music. Eh, àkọ́kọ́ ó dáa ẹ jẹ́ kí n tún ṣe báyìí sáà a mọ̀ pé a ní àwọn kan tí wọ́n ń pè ní àwọn olómi kan tí a mọ̀ sí arábàmbí aláwọn mátàgbàmọ́lẹ̀ a ní kí ló tún kù a ṣáà ní wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ ìwo gan-an ni Òbésèré wà láàrin wọn. ṣé gbogbo nǹkan tẹ́ dárúkọ yẹn gbogbo ẹ̀ náà lèmi náà ṣe tèmi lára bá ń bí o tèmi ní olúfimọ o tèmi ní ọ̀gá ńlá o olóògbòjò gangan lèmi tí mo jẹ́ bàbá egungun bẹ́ẹ̀ ni ṣé wàá rí gbogbo àwọn tó dárúkọ yìí pátápátá bá a ṣe jó lórin wa yẹn bá a ṣe jó lórin yẹn inú ẹgbẹ́ kan náà ni gbogbo wa wà èmi náà ni national chairman gbogbo wọn hmm. so gbogbo tí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ni not ààrẹ national chairman chairman ààrẹ tún máa ń nígbà tó máa ń lò níbẹ̀ bóyá ọdún mẹ́rin tó bá tún vóòtù fún lẹ́lẹ́kejì á lọ́dún mẹ́jọ àmọ́ ipò tí mi wà for life lóríjọ́ tí n bá kú. Hmm, ó dàbí ipò ìmáàmù ni. ẹ ẹ ó ti yé hmm. so gbogbo ọ̀dẹ̀rẹ̀ ọmọ ìyá kan náà irú èmi nísìn èmi ò irú nǹkan bàbá rẹ̀ tó bá tiẹ̀ ṣẹ̀mí gan-an gan mi gbọ́dọ̀ lẹ́yìn kí n rọra pèpè lágbájá o ṣẹ̀mí mi gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jà nítorí pé èèyàn ti di chairman gbogbo wọn hmm. lẹ́yìn ká tún lóye tó ẹ pọ̀ ó dẹ̀ ẹ́ jẹ́ kí n tún ṣe báyìí máa ṣe ojú òpìlẹ̀ láìpẹ́ tó mọ̀ pé àwọn olólùfẹ́ yín wọ́n ti ń pè wọlé láti béèrè ìbéèrè tiwọn ṣùgbọ́n ní máa ṣe ojú òpìlẹ̀ fún yín gbogbo wa la mọ̀ orin tẹ́ ẹ̀kọ́ ti pọ̀ gẹ́gẹ́ bí ti sọ lẹ́ẹ̀kan ìwú lè sọ wípé ó sọ yín di gbajúgbajà pé á orin yìí ló jẹ́ kí òkìkí mi ó tàn jáde. ẹ kò ń ṣe rẹ́kọ̀dù gbọ̀ngàn náà kọ́kọ́ fi mọ̀ mí life lásán náà kọ́kọ́ fi mọ̀ mí hmm. láti ìgbà yẹn tí mo dẹ̀bẹ̀ sí ṣe gbogbo tí mo bẹ̀rẹ̀ sí ṣe náà látòrí introduction album mi ọlọ́run bẹ̀rẹ̀ sí fàṣẹ sí náà ni pé kó máa dàgbà sí kó máa dàgbà sí dàgbà sí títí dìsín báyìí. Hmm, àwọn ayé náà lè sọ pé rẹ́kọ̀dù kan làwọn láìkì jù because kò sóní gàrí tó máa ní ti tòun kan o hmm, mi lè sọ pé iṣẹ́ kan àti mo ṣe tí ẹ pé kò dáa ó tì o àwọn ayé ló máa ní eléyìí ni mo láìkì jẹ́ lọ tọ́ ni mo láìkì jẹ́ yìí lọ <laughs> ó tẹ̀lé ìbéèrè kan tí mo fẹ́ béèrè ṣùgbọ́n kẹ́ tó dáhùn béèrè yìí máa tún sáré gbé àwọn orin Alhaji Abbas Akande Obesere máa tún gbé sókè ṣùgbọ́n máa kọ́kọ́ ju ìbéèrè yìí sílẹ̀ ná òun ni wípé àwọn kan sọ wípé àgbà tí Alhaji Obesere ó bẹ̀rẹ̀ orin àṣàkáṣà oríṣiríṣi ni wọ́n ń kọ tẹ́lẹ̀ nígbà tó yá wọ́n ti wá yí padà báyìí wọ́n ti di pé wọ́n ń kọrin mọ́sálásí wọ́n ń kọrin ṣọ́ọ̀ṣì àwọn kan wò pé àṣẹ ẹ̀mọ́ ni wọ́n ní tọ́wọ́n bá ti lọ mẹ́ka àwọn ò ní kọ̀ọ̀kọ̀ kúkọ mọ́ àwọn kan ní irọ́ wọ́n ní pé àwọn ti dàgbà àwọn ò ní kọ̀ọ̀kọ̀ ọmọ àwọn kan ní àgbà àgbà ti dé ni oríṣiríṣi ló ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígboro ṣùgbọ́n àwọn olólùfẹ́ yín fẹ́ mọ ìdí tó fi jẹ́ pé ṣé ẹ ṣì ń kọ àṣàkáṣà àbí ẹ tiẹ̀ ti wá fìyẹn lẹ̀ báyìí ẹ ti wá dojúkọ àwọn orin tó ṣe pé àwa gan lè play ẹ lórí rédíò fáwọn ọmọ láti gbọ́ àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó ti pé ẹ dáhùn ìbéèrè yẹn lólùfẹ́ yẹn ti 0801 08501371. eight five oh one three seven one tàbí oh ẹ tún lè fi àtẹ̀ṣẹ́ ránṣẹ́ lórí whatsapp nọ́mbà wa ìyẹn 09035807883. whatsapp number wa 09035807883. nine oh three five lóòótọ́ lẹ fẹ́ wá pk first wá ṣé lóòótọ́ lẹ fẹ́ rí wọn ó yá aago mẹ́rin. ṣé ti wojú aago yín. ẹ ní ju ọgbọ̀n ìṣẹ́jú láti fi múra lọ ẹ kun powder ó yẹ wọ ṣòkòtò ẹ dé fìlà ẹ fẹ́ rí wọn lóòótọ́ ẹ lè rí wọn royal fm yìí ò pọ̀ event yẹn ni kẹ́ ẹ máa lọ boyinet entertainment ló sọ ọ́ kalẹ̀ kà. àwọn bọ̀bọ̀ tó ń bá a. Noboni a testimony about Obesere. My auntie met her husband at Obesere party in New Jersey, USA, and they are blessed with three kids now. So Obesere songs are cool. I came from Tanke. Ìyẹn ni pé ó dáa. Bẹ́ẹ̀ bá ń wá ìyàwó bẹ́ẹ̀ ń People's Republic and kìíní báyìí o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wọkọ̀ give testimony by pé eh, event Obesere ní USA ní. in usa àǹtí àwọn ti pàdé ọkọ aláàjì wọn ni máa ń pín ìyàwó àtọkọ ní àwọn. ẹ olúwa ló ń pín <laughs> ọlọ́run bá ló ń pè é. akin láti táǹkẹ̀ ẹ ṣe àdópẹ́ ẹ wọ́n ti ní wọ́n ti bímọ mẹ́ta báyìí ọdún wo nù ún báyìí ẹ ò dà kò sí wàhálà èmi náà ń wọkọ̀ èmi náà máa wà nílẹ̀ tí ẹ bá ti rí powder ojú mi ó ga. ẹ jẹ́ ṣé báyìí ẹ lóòótọ́ ló wà ń bẹ̀. ẹ̀lú ẹ káàsán. ẹ káàsán o. ẹ̀rọ ẹ̀kú ètò omi dán. ẹ ṣe àdópẹ́. ẹ̀rọ abdulrasaq ni láti airport. ok hello. à ń gbọ́ yín. ẹ àmọ́ kí àwọn àlejò dẹ gbé wa. Alhaji Razak. ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ àlejò wa ni kọ́dọ̀ ọ̀rọ̀ tá a sí lánàá jẹ ni ládùúgbò wa. ok. ẹ dákun yín àti Alhaji Wasiu Ayinde ẹ dáhùn tó lọ lọ́hùn èmi àwọn àkánijà wà láàrin àwọn àkánijà ò sí ní àárín ẹ dáhùn tó lọ lọ́hùn ó sì dùn mọ́ mi tẹ bá tàn mọ́ rẹ̀ family àzúwà náà mọ̀ wà a ti jìyà rẹ̀ lánàá ẹ dákun. Alhaji Razak. ó dà aṣọ́dọ́rí ẹbí wà Razak. wọ́n ti kò sí ìjà kankan láàrin mi àti Alhaji Wasiu Ayinde ẹ jẹ́ wa. Hmm. wọ́n ní kò sí ìjà. My regards to the guests in the house. My question is, is it, is it true they go to Jerusalem? wọ́n ní ṣé lóòótọ́ lọ ilẹ̀ mímọ́ Jerusalem. Ya kò sí kan tó bá ti ń bẹ̀ hmm. hmm. mo kàn fi tèmi ṣàrà ọ̀tọ̀ ni pé kí n gba Jerusalem lọ sí Mẹ́kà. Yeah, moving to Aji Kudus. Aji Kudus. Good afternoon, Papa. You are welcome to Ilorin. Please, what is your relationship with K1 Ade from Ilorin? We're not going to down Tonsin. Hello, ta ló wà ńbẹ̀? Yo, Eka, Ekuito. Ẹ ṣé adúpẹ́. Káfàtà ní sọ̀rọ̀ láti ìdílé lèo. À ń gbọ́ yín káfàtà. <laughs> Ṣé Alájẹ Abdulkudus Akadéu Bísèré Parliament of Fusi? Ẹ ṣé ìyá mi, ẹ ṣé ìyá ibi tẹ́ ẹ wà yẹn ò dá tó o. Ah. ìwọ làbọ̀ máa sunkún. To the communicate with Obesere láti sọ̀rọ̀ pẹ̀lú Ẹ ṣe ìyá mi. Jàfó ìjọba Jàfó rẹ̀ fẹ́ nìkan. Torí ọpẹ́yẹmí àbílá tá a ti sọ. Onílẹ̀yìn kí ló dé tèmi bí rìkọ́sì fẹ́ lónìí lẹ́yìn òbẹ́sẹ̀rẹ̀ àjàfọ́rẹ̀ la o ní òbẹ́sẹ̀rẹ̀ ẹ máa jà á mọ̀ jà á. ọ̀dà sẹ́yìn náà ń lọ sí people report sẹ́yìn ń lọ sí show yẹn nírọ̀lẹ́ ọ̀sán káfàtà kò sí wàhálà. àmọ́ ọlọ́run ti fún kálukú sáṣíwájú síbi tó fi sáṣíwájú sí ìlànà kan tá a lò yẹn náà ní. káfàtà sẹ́yìn náà lọ sí show yẹn mẹ́rin ṣẹ́ máa wà ń bẹ̀ ẹ máa wà bẹ́ẹ̀ mo máa ṣe ẹ báyà síbi mi ń bẹ̀ wá bá mi pé ẹ̀yin lélẹ̀ mo fẹ́ rí yín. bóyá tó dọ ọdún tí mò ń bẹ ẹ níbi. ó dà kò sí wàhálà ẹ lọ́wọ́ ta ló wà ń bẹ̀. hello ta ló wà ń bẹ̀ orúkọ níta tí ń pè. ẹ bá mi gbóhùn sókè ẹ jọ. ọ̀sán lábí ló sọ̀rọ̀ láti lóògùn ọmọṣọ́. à ń gbọ́ yín. ẹ wo àwọn ọgbà àti aláàjì olóṣèré mi ò ṣe pọ. ẹ ṣe jàre. wọ́n ti máa fún aráàlú jọ yẹn àbọ̀ máa ń pàṣẹ ọyìn. ẹ ṣe jàre mo dúpẹ́ gan gbọ́mọ̀ṣọ́ ṣé ká máa retí yín bẹ̀. ẹ kò àwọn láì. kò síwèrè lọ́ba ti wà ń bẹ̀ kẹ́jẹ́ kí n mọ̀ máa èmi lẹ́nu ọ̀nà. inú mi gan dùn pé mo gbá lájú òbẹ́rẹ́ sọ. kò sí pàdé ń bẹ̀. mo dúpẹ́ brọ́dà mi. good afternoon my name is olajimoke from tanke ọmọ ìlú wo ni alhaji abbas obesere. ọmọ olùbàdàn ni ìbàdàn lé olúyọ̀lé ọmọ ajẹgbìnjẹ kára o. alhaji ṣe tún lè kéré jù bẹ́ẹ̀ ẹtún ṣe tún lè kéré ayé jù bẹ́ẹ̀ yẹn lọ. Ah, àrẹpẹtẹ ìbàdàn májàmájà tó ṣe kára wájú lẹ́rú ọmọ awíkoko lójú ọlọ́rọ̀ aṣáájú àkàndé ikú bàbá yèyé o èmi là àkàndé èèyàn tó máa ráyé pè là àkàndé ọmọ tí ìbàdàn máa já máa já tó ṣe ká wájú lẹ́rú máa jẹ gbìyànjú jẹ káwọn máa fi káwọn fọ́ inú àní lórí ọ̀lẹ́ o ìbàdàn náà ti bí mi lọ́rùn àkàndé o ṣe é rí pọ́nrin ní ìbàdàn òun la bí mi ò ẹ́ ṣe ti gbà pé orí mi dára àlórí mi dára nìbàdàn làbí mi ò rè onídán ìbàdàn ìbàdàn ìlú olóye ziani ìlú òbẹ́sẹ̀rẹ̀ ìbàdàn ìlú adé lákùn bàbá wa orí mi dára ẹjọ orí mi dára nìbàdàn lábí mi ò rè é. kò sẹ́ni tọ́lọ́hún ò ṣe fún ṣẹ́rí níbi bàbá tiẹ̀ lóhùn máa kọ tèmi náà ṣẹ́rí pọ́bí mi dára ẹ̀gbá lábí mi ò rè é ṣe máa jó tí n bá fi lù sí torí kò nílù ní ìlú. àzọrọ abẹ́ òyò da ìlú rere ìlú ọlọ́lá ibẹ̀ náà bí omidanyin ká ah, ah, ẹ̀gbá ọmọ mi ṣàbí. <laughs> ẹ wọ eight one oh eight five oh one three seven alhaji abbas akande obese ju gbogbo ẹ lọ mo ń sọ fún wa wípé alhaji wọn máa máa da ìlú bọ́lẹ̀ ní aago mẹ́rin ní alhaji ibo nìyẹn sà people's republic ní pipeline. ní pipeline people's republic ní pipeline ní gàákànbí ẹ wo tẹ ẹ bá fẹ́ mísì ọ̀nà ẹ pè mí èmi ò júwe ọ̀nà dáadáa mo mọ̀ pé ní nọ́mbà mi gbogbo yín dáadáa ẹ̀rọ olólùfẹ́ ètò yìí ẹ pè mí màá júwe bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ ṣùgbọ́n má gbàgbé o t-shirt ní two thousand ní ẹgbẹ̀rún méjì péré lẹ́ẹ̀fì láǹfààní láti da láti jó ijó pẹ̀lú alhaji abbas akande obesere live and direct hello ta ló wà ń bẹ̀. hello madam abdulrasaq náà láti airport. kí ló ṣẹlẹ̀. gidigidi gan fèsì tálájì fún wa wàlá ara àwọn tó ń sọ lára àwọn abdulrasaq kí lẹ fi ń kún nọ́mbà yín tẹ fi ń wọlé bẹyẹn náà àwọn èèyàn sì ń pè wọn ìwọlé <laughs> ah, ẹ ti wọn wọn ti sórí nọ́mbà ẹ ní ẹ jẹ bọdà abdulrasaq ẹ lọ múra ẹ lọ múra ṣó ẹ lọ múra ṣó bọdà abdulrasaq ẹ lọ múra ṣó ẹ lọ múra ẹ lọ. ẹ̀dọ́ olùkúmọ̀ náà ló pè é padà ah, ah, láti kí ló dé aláàjì ẹ ti lu afa náà ni pé ọjọ́ tí màá kọ́kọ́ rí ah. oníjọ́ tí wọ́n wá síbi ààrẹ wa ní Asagam road. Mm-hmm. àwọn gẹ́gẹ́ kan yẹn mm. ẹnìkan gba ife dẹ̀ fún olówó. ok mo bọ́gọ́ kan bẹ́ẹ̀. wọ́n á ní pé bóyá àwọn máa mú kẹ̀yìn lọ sí kojú ló máa bá àwọn jó wọ́n fẹ́ bèèrè pé bóyá wọ́n sì mú lọ àbí wọn mú lọ mo fẹ́ bèèrè yà. agogo mú lọ ọmọ tá a wí sí o ti jó dé London. ah alhaji mo mọ̀ ọjọ́ wàláyé ẹ béèrè lọ́wọ́ ọlọ́ọ̀ mo mọ̀ ọjọ́ alhaji. Okay, ma worry. wọrí ààrẹ máa pa àjọ máa ma meet ama meet ní people's republic ẹ má wọrí. ẹ wọlé kì í ṣe báyìí alhaji abbas akande obesere mo sọ fún àmú ni pé ẹ jẹ́ pé gbogbo àjọ pàdé ń bẹ aago mẹ́rin ni èmi náà bí n bá ti kúrò lórí ètò báyìí ibẹ̀ ni mò ń lọ mo sọ fún wa pé alhaji ẹ ti gbogbo alamọ̀ wípé a ń ṣe kíni a ń jump protocol lórí ètò yìí lọ́sàn-án tò nítorí pé nítorí ti alhaji torí pé kíni wọn ò fojú kéré wa lórí ètò yìí wọn ò gómìnà láyínká ọmọ ọdún mélòó ni ló máa pè díndín èmi wá sórí ètò ṣùgbọ́n pé wọ́n pọ́n wọlé àwọn náà láti pọ́n wọlé ẹ w wo ẹ jẹ́ ká jọ pàdé ńbẹ̀. bá a ti ti ń lọ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́. òbésèrè ń bọ̀ ń lọ yóò ń bọ̀ ń lọ. ẹ ti ń kí wọn káàbọ̀ báyìí. yìí ni mò ń gé lórí whatsapp number wa ṣùgbọ́n kò ṣeé ṣe fún mi láti ka gbogbo ẹ̀tàn ó ti pọ̀ jù ah ó ti pọ̀ jù ẹ dákun ṣé lóòótọ́ ni pé ẹ ti di christian from mummy bashir safari láti òkèlélẹ̀. ni mo ti di christian ah, èmi ò sọ pé mo ti di christian o muslim ni mi o but ọ̀rẹ́ mùsùlùmí àti christian náà ni mi mi ò lọ́ta mi ò lọ́rẹ̀ẹ́ o ti yé bọ̀ mi o tí ìdánmọ̀ kírísítẹ́nù agboolé mùsùlùmí náà ti bí mi o o hmm. ti yé àmọ́ ẹ̀sìn náà lẹ̀sìn kírísítẹ́nì o mi ò lòdì sí kankan nu gbogbo ẹ o hmm. mi ìdẹ̀gbẹ́ lè rí o fọ́sàn tí mò ń gbọ́ rí ẹ ṣàánú mi o. <laughs> hello. hello. ta wà ń bẹ̀. bá mi àti ní bedroom sáà ibà gbóhùn sókè bá mi àwọn onímọ̀kọ̀ ọmọ èkó ọmọ èkó ẹ wá lọdún lé ẹ wá ṣọdún lé ni. ọ̀rọ̀ yín ò yé mi o ṣé yóò bá lẹ̀. mo dúpẹ́ mo ń gbọ́ bọ́dà mi mo ń gbọ́ mo ń gbọ́ dáadáa. ẹ ojú òní sí wa. mo dúpẹ́ gan bọ́dà mi. hello ta ló wà ń bẹ̀. hello. hello ẹ̀ka gbà láti láti pàtẹ. láti pàtẹ à ń gbọ́ yín. láti pàtẹ. ok. mo fẹ́ kí paramount king of music. mo wá ń bẹ̀ broda mi ojú omi ti wa. ẹ kú jọ ìjọ kan pẹ̀lú. à ń gbádùn yín gidigidi gan ni o. mo dúpẹ́ gan broda mi. àwọn tó fẹ́ yín àtàwọn tí ò fẹ́ yín àwa ń bá wọn sọ̀rọ̀ a pé ẹ̀yin gangan ni nọmba one aṣíwájú onífújì ni. ọlọ́run ni kò ní bàjẹ́ fún yín lágbára olúwa. àmì àmì. bọ̀dá wa bọ̀dá kí lorúkọ yín. láti fàtẹ ṣé kámá gẹ́tì gbẹ̀yìn ara fàtẹ ní people's republic kitchen and bar. ẹ jẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ aláàjì abbas. ó wà mẹ́ẹ̀ ẹjọ́ ní orí wọn kan elegance àti odua abẹ́rẹ́ àríra kí ló ṣẹlẹ̀. ẹ a ti pa àwọn tó ń ta pé wọ́n tún tẹ̀ síta ẹyẹ kọ ẹ kó jáde sàtì ọlọ́run àmọ́ ń bẹ̀rẹ̀ lọ orí akọmọ náyọ kò di ẹ sọ̀rọ̀ ọlọ́run ẹ jọ. ẹ àjẹkùn àjẹkùn àwọn ń bọ̀ náà sàn yìí à ń bọ̀. àwọn mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. alájì ǹjẹ́ lóòótọ́ ló jẹ́ pé ẹ̀kọ́ mi àṣàkáṣà mọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń sọ. omidan eh, hmm. tèmi ni pé. Mm káṣá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èmi ò bá anybody sọ pé mi ò kọrin kankan mọ́ àmọ́ tára ẹ bá fẹ́ ṣèbàjẹ́ wọ́n á wá nǹkan láti wọ́n á jókòó síbi kan wọ́n á wo pé ọ̀nà òun la lè gbà gẹ́ẹ̀tì lágbájá hmm. àmọ́ ẹ̀tọ́ lọ́nba lóhùn ò ní fílẹ̀ kò ní fílẹ̀ náà ni o àìfiwálẹ̀ náà la ṣe ní ìbáyìí o. Hmm àmì èmi o professional musician ni mi o gbogbo tí èèyàn bá ti sanwó fún ni o bí èèyàn bá sanwó fún concert agbọ̀nrin concert bí wọn bá sanwó fóònù ìgbéyàwó agbọ̀nrin ìgbéyàwó bó bá sanwó kò máa gbọ́ tí kò mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà àmọ́ láàárín ìgbà tó ń jókòó láti sọ pé a fẹ́ ṣe ìbàjẹ́ lágbájá kí la lè fi lé àwọn èèyàn padà lẹ́yìn ọlọ́run tí wọ́n á ń bí nǹkan dáadáa hmm. nígbà táwọn jókòó páwọn fẹ́ hun jọ hmm. ìgbẹ́ sóni àṣàkáṣà ńlá yẹn fi ń tẹ̀lé a sọ yìí pé nítorí pé ó ní pé òun ń lọ sí mẹ́kà tó ń bá ṣe dé òun ò ní kọ́ni báyìí báyìí mọ́ ìgbà táwọn ohun tọ́hún orúkọ bẹ́ẹ̀ yẹn tọ́hún hun jọ yẹn mm. àwọn tó wá jẹ́ pé wọ́n ti ẹ̀ jẹ́ àgbàlagbà tó jẹ́ pé lábẹ́lẹ̀ ni wọ́n ti ń tẹ̀lé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń gbé sójú pé à kọ́ máa nírú orin báyìí làwọn ń gbọ́ àwọn yẹn tún wá gbórí jáde ní ìgbà yẹn pé lágbájá o ó ti lóun kan ní bàbá mọ ṣe ṣáà ti gbọ́ èèyàn wa ní báyìí báyìí àmọ́ pẹ̀lú pẹ̀lú à ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé professional musician lèmi èmi ò ń ṣe èmi ò ń ṣe one way artist hmm, hmm. àmọ́ ìgbà tí wọ́n ti ṣe ìbàjẹ́ yẹn gangan. Hmm tóun sì ṣèbàjẹ́ yẹn pé onítòun bá dé láti bàbá wọn oníkọ́ni bàbá wọn àwọn ọ̀yàn gidi wọn yẹn ń pè mí gbà yẹn àmọ́ nígbà wọn bẹ̀rẹ̀ ìbàjẹ́ yẹn àwọn ọ̀yàn gidi yẹn bẹ̀rẹ̀ sí wọlé wọn ń gbó gidi ká mi mọ́lé àwọn tó wá tún gbọ́ àṣà náà wọn wá rí pé àṣẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òní ká àṣà yìí mọ́ náà ó sì ń dáṣà lọ lórí rẹ́kọ̀dù sí mo release bẹ̀yìn tá a pè ní ajá wá yìí ẹ̀ ń bá ti plate on sìn làmánú ò sáṣà mẹ́ kí ìbá ṣàní omijọ ìyá mi tí mo máa kíyèsí máa ní omijọ orí rẹ ti ń bá ìyẹn wà ń bẹ kí là ń pè ló ti ń bá hmm. ṣé wàá nu dáárì ni ìbá ṣàtàmú jáde fúnra wa ni hmm. ẹ jẹ́ kó máa wí bẹ́ẹ̀ lọ tèmi ni pé hmm. professional musician Abass Akande ní tó bá ti sanwó fún un láà máa ṣe fún ẹ. ó yẹ kí n ṣe báyìí ó yá stop ṣe bẹ́ẹ̀. àṣà ni stop ṣe bẹ́ẹ̀ ara tá à ń sọ nìyẹn. ó yá stop ṣe bẹ́ẹ̀. Ah pé màá máa yọ̀ǹda alhaji abbas akande obesere pk force lórí ètò yìí ẹlẹ́kìnṣẹ́ báyìí kí ni nǹkan tẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín kọ́ máa retí látọwọ́ yín. lágbára tọ́lọ́ bá dànù láìpẹ́ yìí hip hop mafia ó máa jáde hip hop mafia yàtọ̀ sí ajá wa tó wà ń ta báyìí báyìí hmm. hip hop mafia ni wọ́n tún máa retí hmm. ẹ wo òun lè ti gbọ́ yẹn pé ajá one latest hip hop mafia yẹn náà ń bọ̀ hip hop mafia yẹn sàṣẹ̀ lè fún wa ní díẹ̀ lára ẹ̀ ẹ ti máa sọ pé hip hop mafia ṣe mọ̀ nísìnyí pé ní àsìkò yìí àwọn èèyàn tún gbádùn kan tá à ń pè ní hip hop but a fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwa tá à ń jẹ́ fújì artist náà a ṣe kí ni gbogbo ọ̀nà la blend sí irú èmi nísìnyí báyìí sìn kò sóni tó bẹ̀ mí lálejò kò yé ó dà máa sọ pé èmi dé bí mo ṣe ń dé ojú ti tún rárí nìyẹn àbáṣà kan dé ẹni fojú àná wọ̀kú ẹbọra bọ́lá aṣọ lọ́mọ wí àwọn tó rókùrò mi àwọn tó róbì omi ibi ẹ fojú sí ọ̀nù gbà mẹ́ lọ ìbàjẹ́ eh, o wọ́n fẹ́ kí n ṣubú ní o wọ́n fẹ́ fọ mi lábàtà wọ́n fẹ́ fi mi dábìrà mi ò lè kẹ́ran mẹ́rin láíláí ṣe ti gbàgbé pé àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu ìgbàkùn lọ́bi òréré kí ló dé tẹ̀ ń bínú orí ṣe wá kágídíbò rí olórí àwọn tó rọ eighteen tracks ni. <laughs> mo rí i pé orí ti ń gun aláàjì orí ti ń gun wọn ti bá ní kí n fún wọn sílẹ̀ <laughs> ẹ wo gbogbo ẹ gbogbo ẹ ó di People's Republic Kitchen and Bar ní pipeline ẹ gbádùn wọn dọ́ba ẹ wò ó bí kẹ́ máa lọ ni mò ń báwọn èèyàn ṣe ń pè àtẹ̀jíṣẹ́ tó wọlé ṣùgbọ́n ẹ má wọ́ọ̀rì ẹ̀yin ẹ ṣáà two thousand naira pé lè máa fi ra t-shirt láti fi wọlé ẹ máa lọ sí people's republic kitchen and bar ní pipeline aago mẹ́rin ọ̀sán òní ni tí a bá ti wọ ogun okun bíi ogún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kò sí táìmù mọ́ rárá mo mọ̀ pé ẹ ti ń wọṣọ lọ́wọ́ báyìí ẹ sáré kun pádà tẹ́kùn ẹ jẹ́ kí gbogbo akájọ pàdé ńbẹ̀ alájì ẹ bá mi fi orin kí àwọn olólùfẹ́ yín pátápátá tí wọ́n nífẹ̀ẹ́ yín ní ìpínlẹ̀ kwara àti gbogbo àwọn tí wọ́n ń gbọ̀yìn lọ́wọ́ báyìí báyìí. <laughs> àkàndé àlòyìn lòun aṣáájú àkàndé ikú bàbá yèyé o àlòyìn lórí ìyàwó Abbas Paramount King of Entertainment ó tún ti kú òní Paramount King of Music torí bó jẹ́ tèrè fújì bó jẹ́ ti hip hop kódà bó jẹ́ nínú tíátà entertainment ní gbogbo wọn Abbas Àkàndé aṣáájú ẹni àgbà tẹ́lẹ̀ o tó jẹ́ pé pípẹ́lẹ́ ló ń pẹ́ lé sí àtọmọdé ó pẹ́ lágbà tẹ̀ǹfẹ́ tẹ̀mí abáṣe àkàndé aṣáájú èmi náà fẹ́ràn yín gan-an ẹ̀yin tẹ́ ò fẹ́ràn mi mo mọ̀ pé lọ́jọ́ ọjọ́ kan ọlọ́run bá bá mi kó sí i lọ́kàn lọ́la ti tanná bí máa má dùn lọ́la ọlọ́run ọba gbogbo apáta àpadà sí burúkú òní jẹ́ tàwa àmì àìṣe ọ̀rọ̀ mi ti dàgẹ́rẹ́ ẹlẹ́sẹ̀ kan tó jẹ́ pé kàkà kó ṣubú ara ló fi hun ara ló fi hun ṣe àjọ ń jáyé omidan ni omidan láàyè nìkan àfijù pírẹsẹ̀ntà pírẹsẹ̀ntà ní Royal FM iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ tó yàtọ̀ sí iléeṣẹ́ ó fẹ́ tajà ó fẹ́ polówó ó fẹ́ràn ní àbọ̀ ó fẹ́ tà ní ọjà wo ló ń ta torí ta ìpolówó ló fẹ́ ṣe gangan má bọ̀ lọ́dọ̀ ọlọ́yin jẹ́ harikus bẹ́bí ní omi dùn àbá ẹ̀pọ̀ olówó yàyà ẹ̀ ajá àbá ẹ̀pọ̀ ariwo tí ta yàyà ẹ̀ ajá ro fm òun ló lè ṣe róyà òun ló lè ṣe mo máa pariwo títí títí títí ah, ẹni ìṣó lórí róyà ẹ̀fẹ̀ lọ́dọ̀ omi dán ó dùn mí pé mi ò lè gbẹrin òkè mi fẹ́ gbẹrin báyìí sí òkè <coughs> time ti lọ <coughs> time ti lọ but ijó tá a sọ lẹ́ẹ̀kan yẹn mo ń bọ̀ wá jó èmi náà fẹ́ lọ London mi ń dé bẹ́ẹ̀rì kò sí yọnu mi ń dé bẹ́ẹ̀rì kò sí yọnu mo fẹ́ lọ London ìjò ìbọ̀sọ́lẹ̀ ni ẹ wo ẹ pàdé aláàjì ní People's Republic Kitchen and Bar ní pipeline aago mẹ́rin ọ̀sán òní ni mo sọ lẹ́ẹ̀kan pé tálájì bá ti kó mi báyìí wọ́n lọ sí People's Republic Kitchen and Bar ní pipeline èmi náà ti bá ti kó lórí ètò ibẹ̀ náà ni mò ń lọ ẹ gbogbo ẹ̀ ń tẹ̀wá ní thousand thousand naira péré ni owó ìwọlé láti ra t-shirt tẹ́ ti débẹ̀ ẹ rí àwọn t-shirt yín rà. bẹ́ẹ̀ni ò bá dẹ̀ ní t-shirt t-shirt tó bá dẹnu ọ̀nà á máa rà ń bẹ̀. ó máa rà ń bẹ̀ ẹ ẹ máa jẹ́ kí gbogbo ajẹ́ kí gbogbo àjọ pàdé bẹ̀ ní aago mẹ́rin ní ìrọ̀lẹ́ òní náà ni. ẹ jẹ́ kí n ṣe báyìí kí n kí Muinet Entertainment Muinet Entertainment wípé àwọn náà wọ́n ṣe gidigidigidi àwọn ló ti jẹ́ kí a rí àǹfààní tí à ń jẹ lọ́sàn-án tòní jẹ àwọn ló gbé Entertainment ẹ bá mi kí wọn Mọ̀yìnlẹ̀ tó gbẹ̀mí délẹ̀ yẹ ṣẹ́jú. Mọ̀yìnlẹ̀ ṣe entertainment. Àwọn ló ń dá wa lára yá. Báwo ló ṣe fẹ́ sí any kind of music? Orin lóríṣiríṣi, eré ìtàgé lóríṣiríṣi, kálọ̀ ní Mọ̀yìnlẹ̀ ó ń bẹ ní lọ́rin àfọ̀njá o. Wọ́n rọ́ oògùn ẹ̀ṣẹ́, wọ́n rọ́ oògùn ẹ̀ṣẹ́, wọ́n ṣe é ṣe é ṣe kó bàjẹ́ o. Wọ́n rọ́ oògùn ẹ̀ṣẹ́. Bonyinets. ẹ ṣe alhaji abbas akọ̀dé òbẹ́sẹ̀rẹ̀ lágbára ọlọ́run lọ́la gbogbo àwọn olólùfẹ́ yín pátápátá lọ́la gba àwa ọmọdé tó ṣe pé ẹ̀ ń fi ojú àgbà wò wá ẹ̀ ní jábọ́ lágbára ọlọ́run lọ́la gbogbo àwọn ìyá àwọn abiyamọ tí wọ́n ń gbọ́ yín báyìí báyìí lọ́la gbogbo àwọn ọmọdé àwa ògo wẹrẹ tá à ń gbọ́ yín báyìí báyìí kágbára ọlọ́run ìmọ̀ ọ̀tá kò ní jọ lórí yín láṣẹ lójúmọ́ adúpẹ́ pé a pè yín ní iléeṣẹ́ bóyá lẹ́fẹ̀ẹ́ mẹ́jẹ wa adúpẹ́ gidigidi adúpẹ́ lọ́wọ́ Moinet entertainment bákan náà alhaji ẹ ṣé adúpẹ́ sá ṣé orí kìí ṣe kí n máa release alhaji lórí ètò lọ́sàn-án tòní. èmi ti lọ sí ṣó bẹ́ẹ̀ mo ti lọ ṣó ṣó ya nìyẹn. bóyá kò sókè tó bá ti dá mọ̀ ẹ pàdé ọmọ òòṣà mọ̀ hmm, kò sókè tó bá ti. bóyá kò sókè tó bá ti dá mọ̀ ẹ pàdé ọmọ òòṣà mọ̀ hmm, kò sókè tó bá ti. bóyá kò sókè tó bá ti dá mọ̀ ẹ pàdé ọmọ